فقعد إليه وسمع كلامه فعجب وكان إذا أتى الساحر مر براهب وقعد إليه فإذا أتى الساحر ضربه فشكى ذلك إلى الراهب فقال إذا خشيت الساحر فقل حبسني أهلي وإذا خشيت أهلك fakul habasani sahib hadisi afawa suhaib àwọn náà ni wọ́n gba hadisi náà wá hadisi ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ó sì kún fún ọ̀pọ̀lọpọ̀ àríwòye. báàbù sọ̀bọ̀rọ̀ hadith number thirty page thirty ó lè yàtọ̀ lọ́dọ̀ tiẹ̀ ṣùgbọ́n hadith yẹn nọ́mbà hadith yẹn ò lè yàtọ̀ hadith thirty hadith yìí wọ́n fi sí abẹ́ báàbù sọ̀bọ̀ ojú pọ̀nà kéèyàn máa ní sùúrù kéèyàn máa ní ìfaradà àìsàlàyé fún wa ń pè ní sùúrù òun náà ni kéèyàn ó kó ẹ̀mí èèyàn níjànú kẹ́mi má ṣe nǹkan tẹ́mi fẹ́ yálà nígbà tí nǹkan tí ó tẹ̀yàn lọ́rùn bá ṣẹlẹ̀ sí yàn àbí nígbà tí nǹkan tí ó dùn mọ́ àyàn nú bá ṣẹlẹ̀ sí yàn téèyàn tó fẹ́ tayọ àlà èèyàn gbọ́dọ̀ ṣe sùúrù lápèjúwe ẹni tí kòrónú kún lè rí five thousand wọ́n bá fún fifty million tí ọba bá na sùúrù sí yóò kọjá yìí yóò pe bàbá tó bí ń bọ̀ dá ìwé inú rẹ̀ yóò ti dùn tayọ àlà yóò fẹ́ yàyọ̀ pọ̀rọ̀ bẹẹ náà sì ni ẹni tó ṣe wípé ó jẹ gbèsè ó jẹ nìkan ní five thousand naira ẹni yẹn ti wá káwọn sọ́jà wá. ìgbà tí wọ́n lù ú lù ú lù ú tó wọ̀ jáde wọ́n wá filẹ̀ pé tó bá tún dọ̀la àwọn padà bọ̀ ẹnìkan wá ní ká má bàa lù ọ́ pa máa bọ̀ òun ó fún five thousand kó o fi sanwó ìgbà tó wá lọ gba five thousand yìí pẹ̀lú ìdùnnú ló fi ń bọ̀ kò yálé gan ilé ẹni tí ó jẹ lówó yẹn ló gbà lọ ìgbà tó dọ̀dọ̀ ẹ onítọ̀ òun ti dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ti la òun Maybe fifteen rẹ̀ five thousand rẹ̀ rè ó sì kọ́wọ́ bá kú ìgbà tí ó kọ́wọ́ bá kú àpò rẹ̀ ti jò five thousand ti sọnù ṣe mọ̀ wípé tí o bá na sùúrù sí so hada máa na sọ́bù so tí o bá na sùúrù yóò sì ọ̀rọ̀ sọ́sọ́lọ̀ àlọ́ nkìlọ̀ dínà ṣe òun ló tún wáá yẹ kówó yìí ó tún sọnù sọfàlélàhì ló máa sàlùlọ àwọn àlà ní tá ń pè ní sùúrù àwọn àpèjúwe tó súnmọ́ téèyàn fi lè gbọ́ èmi èyí ó ṣe sùúrù ìwọ ló ń káwọn èèyàn lẹ́kọ̀ọ́ gbogbo àwọn tó kọ́ gbogbo wọn náà ní a ní English pàtí rìsọ́ọ̀tì ọjà ìdọ̀ba ìwọ gan tó kọ́ wọn bá ní f9 so wàá kàdà so làbúdà mi ní sọ̀bù bí yóò bá ṣe sùúrù ó fẹ́ sí wa o ó fẹ́ sí kíni ó fẹ́ sí ọ̀rọ̀ sọ. hadith yìí hadith afa wa suhaib suhaib yìí ọ̀kan náà àwọn sọ̀hábà ni wọ́n sábà máa ń pè ní suhaib rumi arumi wọ́n máa ń ṣàfitì nísìbà rẹ̀ sí rome bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe ìran rome wọ́n tà lẹ́rú sí rome ni so látara pé ó wá pẹ́ ń bẹ̀ ó padà gba Islam àlàyé nípa ìtàgbésí ayé ẹ̀ kálọ̀wò tíra suwarun min hayati sọ̀hábà suwarun min hayati sọ̀hábà mo rò gbogbo á yẹn ẹni ó bá ní kẹlọ́ra suwarun min hayati sọ̀hábà ó sọ ìtàn ìgbésí ayé àwọn sàbẹ̀ so nínú tíra yẹn á rí i ìtàn nípa fáwọn Suhaib Ar-Rumi nínú hadithi anabi sallallahu Alaihi Wasallam. sallam anabi sọ ìtàn kan fún wa nípa àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ ṣáájú kánẹ́bí sallallahu alayhi wa sallam tó délé ayé torí pé wáyé ó máa ń sọ̀kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam anabi ó sọ. So, àwọn nǹkan tó ṣẹlẹ̀ nígbà tá ànábì ò sí láyé ànábì ò sọ kó ba lè máa jẹ́kọ̀ọ́ fún àwa àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ tó kún fún ẹ̀kọ́ ni a sì tún rí mú jáde ń bẹ̀ wípé nínú ọ̀nà tá a fi máa ń kọ́yàn lẹ́kọ̀ọ́ ọ̀kan ni ká sọ ìtàn téèyàn bá gbọ́ ìtàn èèyàn máa ń kẹ́kọ̀ọ́ púpọ̀ nù tàn torí pé èèyàn mọ̀ kí ni àwọn ẹni ìṣáájú ṣe tí wọ́n fi ṣubú ìwọ náà ò ní fẹ́ ṣerú nǹkan yẹn kí làwọn nǹkan tí wọ́n ṣe tán fi láṣeyọrí ìwọ náà fẹ́ mójútó nǹkan yẹn ìdí nìyí tó jẹ́ gbogbo ẹni tó bá jẹ́ tọ́lébùl ilm ọmọ akẹ́kọ̀ọ́ ó dáa kó máa ka ìtàn ìgbésí ayé àwọn àáfàá tí wọ́n láṣeyọrí kóun náà bá lè mọ̀ kí á bò làwọn náà ṣe lo ìgbésí ayé wọn kí làwọn nǹkan tó ju wọn rí kí làwọn ìfaradà tí wọ́n ṣe kí yóò kẹ́kọ̀ọ́ pa bákan náà ara àwọn ẹ̀kọ́ ni ọ̀nà tí èèyàn fi máa ń kẹ́kọ̀ọ́ ni so èèyàn ó máa rí ìwúrí bí èmi ah, náà fẹ́ dàbí lágbájá èmi náà fẹ́ ṣe bí lágbájá yìí sí so ló fi jẹ́ wípé nínú nǹkan tó ṣe pàtàkì fún wa òun náà ni ká máa kà nípa ìtàgbésí ayé àwọn sọ̀hábà ridwanullahi alaihim ká kà nípa ìtàgbésí ayé wọn torí pé wahum afdolun báadà nàbí sallallahu alayhi wa sallam lẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam àwọn tó tún lọ́lá jù nínú ẹ̀dá ọlọ́run náà làwọn sàbí wọ́n tó bá jẹ́ sàbí ẹni àpọ́nlé ni wọ́n ọlọ́run ọba jẹ́rìí bí adalatihim onídéédé ni wọ́n onídọ́gbàdọ́gbà ni wọ́n so ó dáa púpọ̀ káka ìtàn gbèsè ayé wọn káwa náà ò lè kẹ́kọ̀ọ́ ká tàn gbèsè ayé Abubakar radiyallahu anhu èyí ò rí ntẹ̀yìn ọkọ̀ púpọ̀ lórí bó ṣe lò gbèsè ayé káyìtà gbèsè ayé Umar radiyallahu anhu èyí ò rẹ́kọ̀ tó kọ̀kọ́ lérí báwo ni Umar irú èyàn wo ló jẹ́ Uthman Ali àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká nípa gbèsè ayé àwọn tabi'un ká nípa gbèsè ayé àwọn al-ulama'u al-ajilla àwọn àfa ńláńláńlá amthalu Sheikh Islam Ibn Taymiyyah أمثال الشيخ <clears throat> ابن قيم الجوزية كان يقع تنقسى ابن رجب الحنبلي عبد الله عبد العصيب بن عبد الله بن باز رحمه الله محمد صالح ابن عثيمين العلامة أبو عبد الرحمن ناصر بن الألباني رحمه الله kéèyàn kà nípa ìtàgbésí ayé àwọn afa yìí kódà nú àwọn afa tí wọ́n wà àrọ́wọ́tó wa náà káka ìtàgbésí ayé wọn bóò ni wọ́n ṣe láṣeyọrí kí ló jẹ́ sábàbí àwọn àṣeyọrí wọn káwa náà ò lè kẹ́kọ̀ọ́ mbẹ́. anabi sallallahu alayhi wa sallam anabi a máa lóru ìlànà báyìí láti fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ọ̀kan nínú àwọn ìlànà yẹn òní hadith yìí anabi ń sọ̀rọ̀ nípa àwọn èèyàn kan tó ti ṣáájú afawa suhaib suhaib rumi oni ana rasulallah sallallahu alaihi wa sallam kọ́l oni òjíṣẹ́ ọlọ́run tí kàdúgbò ọlọ́run bá ń bẹ mú sọ wípé káàna malikun ọba kan bẹ fi man káàna qabla nínú àwọn ìran tó ti wá ṣáájú kẹ́yìn tó dé ọba yìí nínú àwọn tó ti wá ṣáájú kẹ́yìn tó dé òun ìṣẹ̀lẹ̀ tí mo fẹ́ sọ fún yìí ọba kan bẹ nínú wọn wàkánà láwù sàhírù ọba yìí ó ní òpìdá kan sàhírù bíi òun náà ni wípé gẹ́bà náà ṣe rí ńlẹ̀ yorùbá ẹ rí i pé ọba yóò ní babaláwo kan tí máa dábàá fún abẹ́ẹ̀kọ́ tí nǹkan kan bá ru lójú yóò lẹ́nìkan tí ó bá tí ó bá yẹ fáwò yorùbá sọ wípé bó ni ó ṣe rí ọ̀lẹ́ rí bẹ́ẹ̀ ni babaláwo fi ń dáfà ọ̀rọ̀ ọ̀run kí ni túmọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀run ọjọ́ márùn márùn sọ yẹn túmọ̀ sí wípé àṣà yẹn ti wà tipẹ́ torí pé nílé ayé téèyàn wà oríṣiríṣi àwọn challenges ló wà àwọn financial challenges economic challenges ẹ̀ à ń náwó àṣegbá ìyẹn èsì problem fọlọ́wọ́ bọ́rọ̀ one million bá ṣẹlẹ̀ ó ní fifty million nulẹ̀ so yẹn ṣe problem ẹni tí ò lówó lọ́wọ́ kò ní five thousand lọ́wọ́ bùkátà twenty thousand ọba ṣẹlẹ̀ kí ni oṣù yóò bu ẹ̀kún ni alẹ́sàkàtà alik so problem nìyẹn lọ́dọ̀ ẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ ẹ̀ tó lówó yẹn ò ṣe ó ní di one million ó ní fifty million ṣùgbọ́n àwọn nǹkan kan bẹ tí sábà máa ń jẹ́ problem olówó spiritual problem pírọ́blẹ́mù ẹ kí nǹkan má ṣe wá ah, ó sùn wọ́n lálà kò mọ nǹkan tí ó ṣẹlẹ̀ ẹ ó fẹ́ ṣe kí nìkan spiritual problem owó ò ṣeé ṣiṣẹ́ yẹn so ìdí nìyẹn pé wọ́n ní di spiritual mentor ẹnìkan tí ó lè máa fi wọ́n lọ́kàn balẹ̀ àsọ̀rọ̀ àlàtọ̀ láwọn má wọ̀rí nǹkan kan báyìí nǹkan ò ní sọ wọ́n ní ìrora àwọn ènìyàn báyìí ẹni tẹ́sìn ò bá ti wáyé yóò máa wá spiritual mentor yóò máa wá sọ́dọ̀ àwọn babaláwo àwọn alufa tó ń padà wọn láàfa àwọn tó ń tẹyanrìn àwọn tó ń wo tẹ̀sùbà àwọn tó ń wonú omi àwọn tó ń wonú gíláàsì àwọn tó ń wonú àwo ibẹ̀ ni ó wá sí ṣùgbọ́n ẹni tẹ́sìn báyìí yóò wá solution rẹ̀ sọ́dọ̀ ta ni o sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala bá sọ̀rọ̀ bá lálàá tó bọ̀ lẹ́rù ọ̀ wà kí lànà yìí lẹ́ka ṣe ìyẹn lèyìn ọ̀lọ́ṣẹ́ sọláwà mùsùlùmí fi yàtọ̀ sẹnitẹsìn ọba yìí mùsùlùmí náà ń bẹ tọjá mùsùlùmí tó gbélé òye bó bá fẹsẹ̀ kọ́ lásán ọgbàlẹ̀ babaláwo lọ ọgbàlẹ̀ àlùfáà lọ ọgbà bẹ́ẹ̀ lọ so ìṣesí ìṣesí àwọn kèfèrí ni ìṣesí yìí ìṣesí àwọn tí ò bẹ̀rẹ̀ Ọlọ́run so ìṣesí yìí ti wà ti pẹ́ ṣáájú kánàbí sallallahu alaihi wasallam tó di ànábì ní ọba yìí kánàláwò sáhẹ̀ ó ní òpìdán kan tí máa bá yẹ nǹkan wò Falama kabira òpìdán rẹ̀ yìí nígbà tó wá darúgbó tó ní ah tó bá wá kú báyìí ọlọ́run rẹ̀ mọ̀ kùnù torí pé bàbá yẹn bá fẹ́ so lásán bí ò bá tí ì rí kò ní so ẹnì tó bá fẹ́ ṣe ó ti ní bàbá bàbá sàlẹ̀ gẹ́gẹ́ báwọn olówó náà ṣe ń ṣe sí tó lóun bá fẹ́ sọ ẹ̀kọ́ lọ́bọ̀n ẹlòmọ̀n yẹ̀wò lọ́dọ̀ àfàbà náà ṣùgbọ́n àti bàbá òkú náà ìfẹ́ kú tó dàgbà kọ́ọ̀lá lil malik ọ̀wá ni àgbà ti dé ọjọ́ ikú òtọ́jọ́ àrùn òtóṣù kọ́ọ̀lá lil malik anábì ni ó wá sọ fún ọba yẹn wípé inni qad kabirtu èmi ti dàgbà kabirtu minal kabir kabirtu mo ti dàgbà fab'ath ilayya gulaman fi sọwọ́ sí mi fi ránṣẹ́ sí mi gulaman ọmọkùnrin kan nínú àwọn ọmọ rẹ̀ wàhálímù ọ̀sẹ̀hẹ̀ kí n kọ́ ní magic kí n kọ́ ní bí wọ́n ṣe ń ṣe gíní ọba ṣe ń pè dá sẹ́hẹ̀r náà ń pè ní magic ìdán torí pé tó ń bá kú ó lè rẹ ni tí tí ó máa kọ́ntínú iṣẹ́ wọn fàbáàtà ilé ìgúlá máa ń lo ọba yìí wá fi ọ̀dọ́mọkùnrin kan nú àwọn ọmọ rẹ̀ ó fi ránṣẹ́ sí ó pèdá yìí kó lè máa kọ́ ní bá ṣe ń pèdá torí pé tó pèdá yìí bá fàyè lẹ̀ ọmọ yẹn ni ó gba ipò yẹn wàkàrẹ̀ ìtẹ́fìlẹ̀ mà pé idán ní tó bá jẹ́ àtọ̀dọ̀ ọlọ́run èyàn é kọ́ tọ́lọ́n bá fún àáfàá kan ní kàrọ́mà kàrọ́mà ní kọ́lọ́n máa fi nǹkan kan pọ́nyàn lẹ̀ èyàn é kọ́ nǹkan yẹn ọlọ́run ní kàn máa fi pọ́nyàn lẹ̀ bóyá òjò fẹ́ rọ̀ ń sìn wọn wà ní à ah, òjò yìí ti sùn bó ni òṣèlú ní bakínì ìjà afẹ́ bá bẹ́ lọ́hùn pétọ́ ọ̀wà tẹ́wọ́ sókè ó sì bẹ́ lọ́hùn òjò yẹn ò sì rọ̀ àbí òjò yẹn sì ń rọ̀ kò sì rọ̀ débi tí wọ́n wà ọlọ́mọ ń ṣe bẹ́ẹ̀ ń gbà mí yóò máa rọ̀ káàkiri báyìí ibi odò ibi tí wọ́n wà òjò yẹn ò sì ní rọ̀ bẹ́ẹ̀ ìgbà fáyẹn wa tó wá délé báwọn kan ṣe wá balẹ̀ ọgbà hànàkùn là ẹ dákun ẹ fún wa ní kíní tẹ lò lẹ́ẹ̀kan tó bá ti sọ pé ẹ má wọlé tó bá dọ̀là ẹ wá ó ti ní bá a ṣe ṣe ẹ ti mọ̀ pé idán ni tó ṣe yẹn torí pé náà kọ́ kíní yẹn sùmọ́ tó bá yẹ pé kàràmà ni yóò ní alá mo kàn bẹ́ẹ̀ lọ́nà ni ọlọ́run fi pọ́n mi lé ni mo lè sọ lọ́la kó má rí bẹ́ẹ̀ mọ́ so ìyàtọ̀ láàrin kàràmà àti dánù lóbi jẹ́ pé tẹ bá ti rẹ́nìkan tó gbé sáńbọ́ọ̀dù ta ìdán ní bẹ nídìí ẹ̀ pé tẹ́ bá fẹ́ ṣe ìnáwó tẹ́ bá fẹ́ kojú ọ̀rọ̀ ẹ sáwà rí wa àmọ́ bá a ṣe ti òjò ní tó fẹ́ ṣe yẹn tó bá rí ti tó sì tì náà ẹ mọ̀ pé ìdán ní tó ṣe ṣùgbọ́n tó bá yẹ pé tọ́lọ́run ní karama ni kò ní polongo ẹ̀ nígbà tí nǹkan bá dójú ẹ̀ tán kò ní ọbẹ̀ ọlọ́run lórí nǹkan bọ́bá wa wù ọlọ́run ọlọ́run lè ní orí bẹ́ẹ̀ tó bá sì wù ọlọ́run òjò ń lè pa ó yọ pa tẹnutẹnu tí ó pa yín bẹ́ẹ̀ ìyẹn òyìnbó sọ pé ẹ̀ iṣẹ́ ni ọlọ́run torí pé tọ́lọ́wọ́n bá ní ó ṣe wọn tẹ́ bá ti rẹ́ nìkan ti ń sọ lásọ fọwọ́ sọ́yà pé kò sí bó ṣe mẹ́wàá ló ń sọ bí ó ṣe máa rí nìyẹn ẹ sì máa pé idán nìkan yẹn wọ́n sì máa ń kọ́ idán ni kì í ṣe pé ọlọ́run bá ní máa ń fún yàn wọ́n máa lọ kọ́ ni fàbáàtà ilé ìgúlámà yóò àlèmò ó wá ní kí ọmọ kan ó lọ bá nínú àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ kó kọ́ ọmọ yẹn nídán وكان في طريقه إذا سلك راهب ثم يبان له wọn lọ sọ́dọ̀ bàbá tí ó ti kọ́ iná yìí lójú ọ̀nà rọ́hìb kan wà ń bẹ̀ rọ́hìb yìí lákọ̀bù kan ni ìtumọ̀ lákọ̀bù ni pé orúkọ kan ló jẹ́ tí àwọn nàṣọ́ra christians tí wọ́n máa ń lò tán bá ní rọ́ọ̀hìn lẹ́nìkan in Christianity òun náà ni ẹni tó ṣe pé olùsìnlọ́n bí máa azahid awin nasik ẹni tí máa ń sinlọ́n púpọ̀ tó jẹ́ olùráyé sá rọ́ọ̀hìn olùsìnlọ́n tó ṣe pé ó ti ta kété sáyé gbogbo ìtòlẹ́ ẹ̀ lérí kọ́ wáyé mọ́yà yóò ṣáájú yóò máa sinlọ́n ọ̀nà ń pè ní rọ́ọ̀hìn ṣùgbọ́n nínú Islam àwọn ìlú rọ́hìb àìlò kíni o àìlò rọ́hìb alim onímọ̀ zahid olùráyíṣà ìyẹn ò jẹ́ kó yẹ wá wípé ìṣẹ̀lẹ̀ yìí ní àsìkò ìgbà tánàbì Ìsá papòdà olùṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ṣáájú kí wọ́n tó bí anábì sallallahu alaihi wasallam wọ́n ní tọ́mọ̀ yìí bá ń lọ lójú ọ̀nà ibi tí máa ń gbà kọjá rọ́hìbù kan wà ń bẹ̀ bíi wòlíì kan máa ń wà ń bẹ̀ faqa'ada ilayhi ọmọ yóò wà jókòó tọ yóò jókòó sí yóò lọ tí bá ti ń lọ ilé baba ńlá baba wa kù dání lọ lọ́nà ẹnìkan wà bẹ́ẹ̀ tó jẹ́ àáfàá kan tó jẹ́ ẹni ọlọ́run tí máa ń sin lọ́run ọmọ yóò wà lọ jókòó tẹ̀ nìyẹn wa sami'a kalama ọmọ yìí wá gbọ́ ọ̀rọ̀ tí àáfàá yìí ń sọ ọ̀rọ̀ bẹ̀rù ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run lọ́kàn èyí yàtọ̀ sí tá a máa ń gbọ́ ọlọ́run lọ́ba alágbára ọlọ́run lọ́ba tó yẹ kéèyàn ó gbàgbọ́ wa kana idha ata sahira marra bi ra'i wa qa'ada ilayhi gbogbo ojoojúmọ́ tọmọ ìbá tí wọ́n ń lọ sọ́dọ̀ òpèdá yìí yóò jókòó ti àáfà yìí yóò kọ́kọ́ gbọ́rọ̀ tiẹ̀ náà tó bá gbọ́ tán ni ó tó ṣẹ̀ṣẹ̀ wá lọ sí ọ̀dọ̀ òpèdá yìí ṣùgbọ́n fàyídà àtàsáhírọ́ ìgbà tó bá dọ́dọ̀ òpìdán yìí yóò pẹ́ débẹ̀ torí pòkulẹ̀ ti jókòó lọ́dọ̀ àfa àtẹ́lẹ̀ tọ́rábàhù òpìdán yìí ọ̀nà ẹni tó fẹ́ kọ́dán kì í pẹ́ dé yóò na ọmọ yẹn fàṣọkà dhalika ila rahib ọmọ yìí wá sọ fún àfa náà pé a ṣe àkẹ́kọ̀ọ́ mo ṣe máa ń jókòó ọ̀tọ̀ níbi tán kí n máa lọ tí n ti pẹ́ débẹ̀ wọ́n máa ń nà mí kí ni kí n ṣe fàkọ́ọ̀lù rọ́hìb àfáà ìwà sọ fọmọ náà pé ìdá khashita sáhìr tó bá ń bẹ̀rù àbó òpìdá yìí pé yóò máa nà ọ́ tó bá ti dọ̀rẹ̀ fọ́kù sọ fún wípé habasa ni ahàlè kò ní àti ilé ni wọ́n ti dá mi dúró ilé ni mo ti pẹ́ wàyídà khashita alak tó bá sì ń bẹ̀rù pé tó bá délé náà wọ́n lè bọ́ ọ wí pò pẹ́ torí pé tó bá tún bọ̀ yóò tún yà sọ́dọ̀ àfáhùn fakul habasa ni sahib sọ wípé ọ̀dọ̀ bàbá òkúdán ni mo ti pẹ́ kí lọ́kọ náà èsì rọ́mà àwọn irọ́ tá a bá pọ̀ lèlè maslaha hmm? lórí maslaha ìmàníyà kìí ṣe irọ́ lápèjúwe wọn ẹnìkan mú idà lọ́wọ́ ó ti gé àwọn èèyàn bíi mẹ́jọ lórí kalẹ̀ wọn náà bá jáde ibi ò ti ń sá ọba tún kó sí lọ́wọ́ ọba ní àmì ìṣe kankan mi hmm, ṣe kan ọ̀rọ̀ pò ṣe kankan sórí gbogbo àwọn mẹ́jẹ̀ẹ̀jọ tá a bẹ́ lórí ẹ̀ṣẹ̀ wọn náà ni pé mùsùlùmí ni wọn ìbéèrè ṣé mùsùlùmí ni wọn náà àà mùsùlùmí bò abọ náà tó dáa iná làwọn bọ ẹni òkè máa lọ bẹ́ẹ̀yàn bá sọ bẹ́ẹ̀ èèyàn parọ́ èèyàn lẹ́ṣẹ̀ lórí pé o ti rí orí bíi mẹ́jọ tó ti wà lẹ̀ ó parọ́ láti dáàbò bo ẹ̀mí ẹ̀ láti dáàbò bo ìmánì rẹ̀ so kò sí ẹ̀ṣẹ̀ ń bí irú rọ́bẹ̀ irú ẹlẹ́ẹ̀kejì onírọ́ tọkùnrin pa láti ṣe àtúnṣe láàrin àwọn èèyàn méjì tí wọ́n ń jà. Ja ẹnìkan àtẹnìkan wọn bára wọn jà ọwọ́ lọ bá ilé ìwé lágbájá ní ojú ń ti òun àti wàá bọ̀ ni o ó ràn sọ pé kí n bò ń bẹ̀ ọ́ pé kò wọn parí ìjà mo ti sọ yọ bẹ̀bẹ̀ ni mo ti àmọ́ ẹ̀yin òdì ni mi ò lè ọ̀sà ni ń bẹ̀ ọ́ ọ̀dà mo ti gbọ́ ó tún lọ sọ́dọ̀ èèyàn náà pé lágbájá ọ̀rẹ́ lágbájá mo ti ń bẹ̀ ọ́ oníkọ́dà ojú ń ti òun gan pé kó sáforíjì kó já wọn parí ìjà so ọ̀nà wa ni pé ah, ọ̀dà ọwọ́ apá àwọn méjèèjì papọ̀ ìjàmbá parí ìwọ̀n àgbà ìbí wọ̀ lọ́bẹ̀ mi ìwọ náà kọ́ lọ́bẹ̀ mi ẹnìkan ọ̀bẹ́ra èmi ni mo lo àwọn ọ̀nà yẹn láti fi parí ìjà láàrin àárín anábì nírú ẹni bẹ́ẹ̀ àní kọ ìrọ́lẹ̀ fún láti ṣàtúnṣe bẹ́ẹ̀ náà ni ẹni tó parọ́ láti tu ìyàwó rẹ̀ nù ó fẹ́ jáde ńlé láàárọ̀ ìyàwó rẹ̀ ní tó o bá fi owó ọbẹ̀ lẹ̀ ò ní jáde ọbẹ̀ jáde ọfà oníṣòkòtò ọwọ́ àrí pé kínní yóò di ariwo yóò di wàhálà ọkàn gbé sẹ́ẹ̀tì rọ̀ náà sọ́wọ́n àrí kan ṣọ́ra ok ah, ẹ ti dé ni ah, ah, ok twenty five thousand no thirty thousand mi ò lè gba twenty five thirty ni o ok twenty five thousand ṣé ẹ ti dúró sí ẹ ti wà ṣọ́ọ̀bù ok bí wọn pẹ ti ẹ ti máa kú mo nílò àjà jẹ́ sáré gba twenty five thousand jẹ́ sáré lọ gba twenty five thousand yìí káfi gbọ́ bùkátà dákútó lọ lọ ẹ gbúdọ̀ pẹ́ o bàbá yìí kọ̀rọ̀ kóòsì tó dé ọlọ́run lè sàánú náà kí nǹkan kan padà yọ so èyí tó dọ́gbọ́n òun kò sí láìpẹ́ bẹ́ẹ̀ ẹ má sọ lójú àwọn obìnrin o èyí tá a fẹ́ fà ọ́ nínú tẹ́ni yìí sọ ọmọ yẹn fi dáàbò bo ẹ̀mí ó fi dáàbò bo ẹ̀mí ó tún fi dáàbò bo ìmánì torí pé tí wọ́n bá mọ̀ pé ń lọ sọ́dọ̀ àáfàá yẹn òun níjó lọ mọ́ wọn ó sì dà padà sínú kófò so ló fi jẹ́ pé àìmọye àwọn question mi ń bẹ tí wọ́n bá béèrè lọ́wọ́ àáfàá ní public ọ̀tọ̀ ní bá àfọwọ́sẹ̀ sọ ṣùgbọ́n tó bá lọ bá personally tó o bá sọ nǹkan míì fún un yóò sọ dájọ́ míì fún ọ pé tó pẹ̀lú condition rẹ kò lè ṣe nǹkan báyìí ìṣòro jẹ́ pé ní tí èyí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kọ́sáfẹ́ béèrè question public ìdájọ́ tó wò fún ọ náà public answer náà lọ́gbà ọba kò nu wàhálà ṣùgbọ́n tó o bá ti rí pé ó wà related mọ́ precisely ìwọ nìkan yẹn kàn tó o sì rí pé o wà nínú àwọn ìnira kan tó o fi fọ́ọ̀lù sínú nǹkan yẹn lọ bá onímọ̀ personally kọ́ ọ̀dẹ sọ gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ àwọn conditions mi lè àwọn conditions mi kí ni mo lè ṣe islamically àfààyàn ọ̀gá ẹ̀dẹ̀ bí ọ̀dà ṣe báyìí pẹ̀lú pé bí condition rẹ̀ ṣe rí so ìyẹn àwọn onímọ̀ òye wọn so irú ẹ̀ ni àfààyàn sọ fún ọmọ náà pé tó o bá délé sọ wípé sáhìr ńlọdọọdún bọba dọdọ sáyẹrù tó bá pé débẹ̀ sọ wípé ilé ni wọn ti dá ọ dúró kó o bá lè máa láǹfààní àti máa gbọ́ ọ̀rọ̀ yìí máa tó ń gbọ́ lọ́dọ̀ àfààní òní kọ lọ sọ́dọ̀ sáyẹrù yẹn o ṣùgbọ́n ti mọ̀ pé ó ti neutralize gbogbo tó fẹ́ lọ máa gbọ́ ń bẹ̀ torí pé ó ti ṣàlàyé yìí máa nìfún ó dẹ̀ ti ṣàlàyé ìbẹ̀rù Ọlọ́run fún ló fi jẹ́ pé ọmọ tí ń lọ iléèwé àwọn kèfèrí ẹjọ́ máa tún lọ lé kéwù torí pé kéwù tí ń lọ ń kéwù yẹn yóò neutralize gbogbo ìsọkúsọ tí wọ́n ń sọ fún bẹ́ẹ̀ tí ò bá rọrùn láti lè mú lọ sí ilé ẹ̀kọ́ Islam bó jẹ́ pé wàlẹ̀ afdol èyí tó dáa ni kí ọlọ́lé ẹ̀kọ́ Islam. fabaynama huwa ala dhalik orí ìṣesí yìí ó ní ọmọ yìí wà ọgbọ́n onísàǹtà bí ṣe ń lọ bí ṣe ń lọ bí ṣe ń lọ bí ṣe ń lọ ni. idh ata ala dabbatin adhima ọmọ yìí wá ń bọ̀ níjọ́ kan ó bá rí ẹranko ńlá kan dábàtìn àdìmà bíi màálù àbí ẹfọ̀n tó tóbi kọ́d habasatin nas ó ti wá ó ti dínà àwọn èèyàn ò lè kọjá hmm? bí ẹfọ̀n tó bí màálù tó ti yẹ hànà tó ti yá wọlé bẹ́ẹ̀ bá rí màálù tó yá àdìgbò lógi kẹ́nìkan wá ní àhà ah, understand kò lè understand ni ó yà sá màálù yẹn ti kọ dí ọ̀nà ẹnì kan ò lè kọjá fakọ́l al-yawma a'lamu as-sahiru afdal am ar-rahibu afdal ọmọ yẹn ni lónìí mo fẹ́ mọ̀ bóyá òpìdán yìí bóyá òun lọ lọ́lá lọ́dọ̀ ọlọ́run ni àbáfà ó ní mo fẹ́ mọ̀ lẹ́nu fàákàdà hajaran ọmọ ìwà mú òkúta fakọ́l ọwọ́ ni allahumma ìrẹ́ in kana amúrò rọ́hìm ahabu ilayk min amúrò sáhìr ìrẹ́ ọlọ́run tó bá pé ọ̀rọ̀ rẹ tí mò ń gbọ́ lọ́dọ̀ àáfàá yìí o nífẹ̀ẹ́ sí ọ̀rọ̀ náà ju èyí tí mò ń gbọ́ lọ́dọ̀ bàbá òpìdá lọ òkúta tí mo fẹ́ kékeré tí n bá lẹ̀ mọ́ yamudiya nas yamudiya nas ay hata yamurra nas káwọn èèyàn ò lè kọjá ọmọ yẹn fẹ́ dán wò faramaha ọmọ yẹn bá ju okùn yẹn fakọtalaha ẹranko yẹn lójú ẹsẹ̀ ló sì wòlé ọba kú wàmọdọ nas gbogbo yẹn bá kọjá. ṣé ẹ mọ̀ wípé àáfà àti ọmọ yìí ń kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ rẹ̀ gan irú iṣẹ́ kàrámà kò ṣẹlẹ̀ fóun ẹsẹ̀ wàá mọ wọn tọ́sẹ̀sẹ̀ ń kọ́ ẹwọ kàrámà tó lọ́hùn fóun ló fi jẹ́ mí ń bẹ o lè máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àáfà àgàn báyìí òun náà lọ́ka hadith ń fọ́ ṣùgbọ́n tó o bá wá ń lò àáfà àwọn òtún máa ṣe mọ̀ pé ah sẹ́mi náà ni mo kọ́ ní gbogbo tí ń lò so hadha min Allah subhanahu wa ta'ala ẹni tó kọ́ ọmọ yìí kàràmà yẹn ò ṣẹlẹ̀ fún un ọlọ́run sì wàá fún ọmọ yẹn ní kàràmà gbàtẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ fàátà rọ́ìb rọ́ìbà fàkbàrà ọmọ yìí wá lọ bá àáfàá yìí ó wá fún nírò nǹkan báyìí nǹkan báyìí ló ṣẹlẹ̀ fàkọ́lá làwọn rọ́ìb yìí wá sọ pé àìbùnáyì ìrẹ́ ọmọ mi àǹtàlì yẹ́wò máa ìwọ gan títí lọ́lá ju èmi lọ o torí pé ìtọ́lọ̀ ń ṣe fún ọ yìí ìkọ̀sẹ̀lẹ̀ fún mi rí o kọ̀dìbálàgà min amúri kàmà arọ hmm. ọ̀rọ̀ rẹ o ti dojú kẹlú tí mo rí yìí o o ti kọjú ojú ẹ o ṣùgbọ́n o wà iná kàṣà tó tẹ̀lá ọ padà kan àdánwò àdánwò kan pẹ̀lú tó fẹ́ máa ṣe yìí o torí pé àwọn táà jọ ń gbé yìí àwọn onígbàgbọ́ náà ṣùgbọ́n tí wọ́n ń fẹ́ fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ yìí ẹnìkan yìí sọ ọrú ẹ̀ ọlọ́run ó kún lọ́wọ́ ṣùgbọ́n ojú rẹ̀ ó rí nǹkan so náà fi fi báàbù yìí sí báàbù sọ̀bọ̀ ìwọ́n tó fẹ́ sòdodo ojú rẹ̀ ó rí wàhálà torí pé láwùjọ tó àwọn tó ń parọ́ àwọn ni wọ́n pọ̀ jù ìwọ́n tó fẹ́ pé àwọn èèyàn sídìí ọlọ́run ojú rẹ̀ ó rí wàhálà torí pé láwùjọ àwọn tó ń pè àwọn èèyàn sídìí ẹbọ ni wọ́n pọ̀ jù lẹ́lẹ̀mí òbí wẹ̀ ẹ́ ìwọ náà ti di jẹ ojú ti tẹ̀lé lígì àbí oní ká máa yẹn náà fi là ká máa ṣàdúrà nìkan àwọn yóò máa fi ọṣẹ yẹn. àfa ìwà sọ fún wípé wàyí nàkàṣà tùbítàlà fàyín tùlí ìtàfàlà tàdúlà àlẹ́ yìí tádàwó rẹ̀ bá dé mọ́tò ká mi o wọ́n sọ pé mi ni mo kọ́ o fàlà tàdúlà ìlẹ̀ yìí ẹ wípé azima ó ń bẹ lọ́wọ́ ọmọ ọmọdé yẹn ti ẹ̀wọ̀n pé kò sí ní tí ó ṣẹlẹ̀ báwọ̀ lọ́ọ́ bá ya kọ́ ya ṣùgbọ́n àfa òun òun rárá ń lẹ̀ irú ẹ̀ máa ń ṣẹlẹ̀ dáadáa ẹni tó kọ́ ní kí ó gbẹ̀tọ̀ ilé ìta kànú ti àti ilé máa sọ báyìí o so ìwọ sàgbà lọ́wọ́ bẹ́ẹ̀ àfa ìwé ká má sọ bó ṣe lọ mọ́sáàsì nù gbà àfa àtẹ̀yìn rẹ̀ ọbẹ̀ ṣe kí n sọ òótọ́ rẹ̀ òun fàyà ń tiẹ̀ ṣùgbọ́n àfa àtọ́kọ́ òun ò lè là á mọ́lẹ̀ báyẹn irú ẹ̀ náà máa ń ṣẹlẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ ìyẹn ò sì túmọ̀ sí wípé àfẹ́yìn ò ní mọ́ ni torí pé ẹni tó lọ́jọ́ lórí ẹni tó lóye àwọn nǹkan tó wọ́n máa consider nígbà míì ọ̀dọ́ lè má consider ló fi jẹ́ pé táwọn ọ̀dọ́ bá ń ṣe ìṣesí kan àwọn tó jágbàlagbà wọ́n gbúdọ̀ máa ṣe sùúrù pẹ̀tọ́ kò sí tá à ń fi ọ̀dọ́ ṣe ju nǹkan yẹn náà lọ tágbà bá ti ń dé ọ̀pọ̀lọpọ̀ wa tá a jọjọ́ kò yìí náà àwọn kankan ń bẹ tá a máa ń fàyà nígbà kan ṣùgbọ́n tó bá yá èèyàn bẹ́ẹ̀ yóò bá fàyà náà èèyàn ó tún rárá fi èèyàn ó fàyà. kí ló ṣe ó ń sùn ní àbúrò rẹ ṣe ẹ. atadula alayi má tọ́ka pé mi ni mo kọ́ ọ wàkánà yubriwul akmaha ọmọdékùnrin yìí ọlọ́run bá gbébi ṣe ṣe dé ọba bẹ̀rẹ̀ sí ní lajú afọ́jú al-akma'u nínú èdè lárúbáwá òun ni ẹni tí wọ́n bí láfọ́jú àmà òun lẹni ó ti rí ìnà tẹ́lẹ̀ ojú padà wá fọ́ òun náà ń pè ní àmà ṣùgbọ́n al-akma'u man wulida àmà wọ́n bí láfọ́jú ni kò rí nàrí ọmọ yẹn bẹ̀rẹ̀ lọ́gbọ́tọ̀ bisimilá bí wàá ti fọwọ́ sójú ẹni ojú ẹni ọba la wàlẹ̀ abros àwọn tó jẹ́ adẹ́tẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní mú aláradá wàyùdáwì nọ́ọ̀sì mìsáìlì àdùá táwọn èèyàn kábàá nìkan ń ṣe àwọn yìí náà ẹjẹ́ ìwé ẹjẹ́ ilé ẹ lò ẹ lálàáfíà àwọn yẹn sì mú wọ́n sì lálàáfíà fasẹ́mi àjẹlí sùn malik káànà kọ̀dẹ̀ ọ̀kan nínú àwọn tí máa ń jókòó jelisul malik jelis ẹni tí máa ń báyàn jókòó jálàsà ó jókòó jelis ẹni tí máa ń báyàn jókòó alágbájá àjẹlísù mi ni nínú fọ́sílò jẹlísù mi máa ń jókòó lẹ́gbẹ̀ẹ́ mi ọkùnrin kan ń bẹ jẹlísù malik ni abọ́bà jókòó ni wà kọ̀dì àmìyà káànà kọ̀dì àmìyà òun ò sì ríran ojú rẹ̀ ti fọ́ fa àtàwù àdáyà kẹsì rọ̀ ọba lọ bá ọmọ yìí àdáyà àwọn ẹ̀bùn ọba kó ẹ̀bùn tó pọ̀ torípò náà ti gbọ́ pé ọmọ yẹn ń la àwọn yẹn lójú fakọ́l oní ọmọ yẹn wà ní má ahuna lak ajmau in anta shafaitani oní má ahuna lak ajmau gbogbo nǹkan tó rí o laka ajmau ìwọ ni mo kó jọ fún o in anta shafaitani tó o bá lè wò mí sàn o fakọ́l ọmọ yẹn wà ní inni la ushfi ahadan inni la ashfi ahadan èmi èmi wo ẹnìkan kan sàn innama yashfi allahu ta'ala ní tí wọn ò dẹ̀bẹ̀ gbọ́nù ọlọ́run ni màá wò yẹn sàn fàìní amanta billah tó bá lè gbọ́ ọlọ́run ọba gbọ́ da'awtu allaha màá bẹ ọlọ́run fún ọ fashafa'at ọlọ́run ó sì wọ̀ sàn fa'amana billahi ta'ala afọ́jú yẹn ẹbọ làwọn ń ṣe ṣé tí n bá lè ṣe yẹn ojú mi ó là fa'amana billahi ta'ala ó sì ní mo gbọ́ lọ́wọ́ bá gbọ́ fàṣọfà Allahu ta'ala ọlọ́run sì fún lára dán ojú ẹ̀ bá là. fa'ata al-malik arákùnrin afọ́jú ìbá lọ bá ọba fajalasa ilayhi kama kana yajlis ọba tún jókòó lọ́dọ̀ ọba yẹn gẹ́gẹ́ bí ṣe máa ń jókòó tẹ́lẹ̀ faqala lahu malik ọba yìí wá sọ fún wípé man radda alayka basarak ojú rẹ ti fọ́ tipẹ́ ta ló dá ojú rẹ ìríran rẹ padà kọ́ọ̀lá rọ́bì ọlọ́wọ́n bá mi nì kọ́ọ̀lá wàlákà rọ́bù ghairi so tún lọ́lọ́run mi lẹ́yìn mi ni kọ́ọ̀lá rọ́bì wà rabbuka Allah ọlọ́run mi òun náà lọ́lọ́run tiẹ̀ náà ó kọ́ rẹ̀ sí ni Allah fàákàdáwó ọba ìbá gbàmú falam yazal yu'adhibuhu ó wá bẹ̀rẹ̀ sí ní jẹ ní ọkọ́tọ̀ pọ̀ ọ̀yà ó ṣe ìyà fún tààrà hátà dálà alẹ́lùkùlà gbàtí ìyà dojú ẹ̀ ó ní ẹsẹ̀ mi jẹ́jẹ́ aláwọ̀ tí mo gbọ́ ẹnu ọmọ rẹ náà ni mo ti gbọ́ ọba tọ́ka ọmọ yìí fàjí abilùkùlà wọn bá mú ọmọ yìí dé fàkọ́lá láwùlì mẹ́lìkì ọba bá ní ayé bùnẹ́yì ìwọ ọmọ kọ̀dùbálàgàmì sèhìrì ìdán ah, tó ìmọ̀ tí a dojú ẹ̀ báyìí débi wípé òtí ẹ̀já gbọ́ mọ́ mọ́ túbúrú ìwòlẹ̀ akuma ó ti bẹ̀rẹ̀ sí ní lajú afọ́jú wọ̀lẹ̀ abdulas ó sì tún mú adẹ́tẹ̀ lára dá wọ́tọ́fọ̀lù wọ́tọ́fọ̀lù àti ah, báwa la rán ó tiẹ̀ sọ fún apẹ́tọ̀ ó ti mọ̀ débi o táwa náà ó lè mọ̀ pé <laughs> ó ti mọ̀ dán pa pakọ́l ọmọ yìí ni inni la ashfi ahadan èmi ò wọ ẹnìkan kan san innama ó lẹ́ni tí ń wò yẹn sàn òní ọlọ́run fàákàdà hu ọba yìí wá gbàmú falẹ̀mù yẹ́sẹ̀lì yóò àdébùhù kọ̀ wáyé kùbù ó bẹ̀rẹ̀ sí ní fìyà jẹ ọmọ náà hàtà dálà alàrọ̀ọ̀hì ìgbà tí ìyà dojú ẹ̀ ọmọ yẹn bá tọ́ka ẹsẹ̀ mi jẹ́jẹ́ àfa kan náà lọ́kọ́ mi ni <laughs> àfa lọ́kọ́ mi fàjíyà bí ọba yẹn ẹ lọ́kọ́ àfa yẹn wá fàkìlà làwọn wọ́n wá sọ fún àbá pé ṣé wọ́n lọ kọ́ ọmọ yìí ní gbogbo àwọn nǹkan yìí ní tá a fi lè foríjì ọ ìrìjì àǹdíìnì sọ wípé o ò sí ẹ̀sìn yẹn mọ́ pé ẹ̀sìn ò sá wa ló mọ̀ sí fa abà afa àyìn ò lè ṣèṣe èmi ò lè fi ẹ̀sìn tọ́lọ́wọ́n balẹ̀ fàdé abiliminshar ọba ni kí wọ́n lọ mú ayùn wá sọ tán fi máa ń lagi fàwọ́dọ̀ aliminshar fi mọ́fọ́rọ́ kìrà sí i wọ́n wá gbé ayùn wọ́n gbé lé àárín orí ẹ̀ báyìí fàṣàkọ̀hù àtàwákọ̀ àṣekọ̀ wọ́n sì là á sí méjì dọ́gbandọ́gba tábàlá kan fi jà lulẹ̀ báyìí lára rẹ̀ tó fi fààyè lẹ̀ ṣe àpò tó ní kọ́ ọmọ yẹn mọ̀ sọ ṣùgbọ́n ọmọ yẹn padà sọ tí yà dé dé ojú ẹ̀ so inshallah ta'ala nakifuna hada drum bi tó bá di ọ̀la a máa tẹ̀síwájú insha Allah ta'ala ní kúkúrú àwọn ẹ̀kọ́ tí ó wà ń bẹ̀ ẹ̀kọ́ tó pọ̀ ni so the trial of iman test of faith kí ni ìdí náà fi sí báàbù sọ́bùrù ẹ rí i pé sùúrù làáfàá yẹn ṣe ó ṣe faradà wọ́n mú ayùn dé orí ẹ̀ báyìí ó sì sùúrù kóun ó kú tán lọ́rùn tó kóun jáde kúrò nínú ẹ̀sìn Islam lọ so abẹ́lẹ́ wọn bá ń tóbi rẹ̀ kí ọlọ́run kí ó ṣàánà nìkan insha Allah gẹ́dẹ́n á parí èyí tí ó ṣẹ́kù mbẹ́ wa nasallahu subhanahu wa ta'ala yuwaffiqana wa yusaddida khutana ila ma fi sa'adatuna fi dunya wal akhirah اللهم يا معلم إبراهيم علمنا ويا مفهم سليمان فهمنا اللهم علمنا الكتاب والسنة وارزقنا العمل بهما برحمتك يا أرحم الراحمين اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وعملا صالحا متقبلا وشفاء من كل داء وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك